Yes! ọlọ́run tó ń ṣiṣẹ́ agbára ti ṣe àmì wà síbẹ̀ orí òkè iná àti iṣẹ́ ìyanu agége mountain of fire and miracle ministries agége ń bá ìsọjí ìta gbangba ọlọ́jọ́ méjì kalẹ̀ àkòrí iṣẹ́ agbára tí ọlọ́run ń ṣe wonders of God's power ah. wá bá jésù olùgbàlà pàdé àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ojúkòròjú tó máa ṣẹlẹ̀ ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àlàjá àti ìṣeré tí máa wáyé ní friday ọjọ́ kẹrìndínlógún àti sátidé ọjọ́ friday sixteenth and saturday seventeenth december twenty twenty two ló máa wáyé time four thirty pm ni aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ibi tí ìsọjí ti máa wáyé ni pápá ìṣeré ìgbàbọ́ọ̀lù Agége Agége stadium ní òpópónà ọ̀ṣun tẹ̀lú Agége ìpínlẹ̀ Èkó oníwàásù ọjọ́ náà ni Dr Daniel Olúkọ̀yà alákòóso gbogbogbò ìjọ orí òkè iná àti iṣẹ́ ìyanu káàkiri gbogbo àgbáyé àti àwọn òrìṣà ọlọ́run mìíràn tá a fi àmì oróyàn ìsọjí ìta gbangba iṣẹ́ àrà àti agbára ọlọ́run ṣe yóò wáyé pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹkùn ìjọ Mountain of Fire and Miracle Ministry ẹ̀ka Ìkẹjà ọgbà èkúté ìjú òkè àró alágbolé dọ̀pẹ̀mú gbàgádà alápẹ̀rẹ̀ òwòrò ṣòkì kò ṣọ̀fẹ́ ẹ̀ka mfm tent makers pastoral ministry tmpm ìjú ìṣàgá ẹ̀ka mfm women on fire ìjú àti olówó ra máa bọ̀ wá ní ìrírí iṣẹ́ àrà àti agbára ọlọ́run ṣe jésù lóde ẹ̀ jésù ni olúwa.